káàbọ̀ padà sórí ètò Miliki Express gbogbo bí tó ń wò mí nínú ilé eh, mo lérò pé gbádùn mọ̀mọ́ mi mọ̀mọ́ mi olóríire ìyá mi èjìdá aláìṣokùn àlejò mi kejì lẹ́nìí hmm, bàbá mi náà ni wọ́n ìkan náà bàbá mi òdùn ni wọ́n wọ́n ṣàmọ̀ fún olóko gbogbo wa la mọ̀ wọ́n láti ìlú Àkúrẹ́ lọ́hùn lọ́hùn náà ti wá gbogbo ẹ̀yìn ará Àkúrẹ́ mo kí yín o yóò máa dáa fún gbogbo yín o ẹ̀ ní ṣubú dànù ẹ eh, bàbá mi olóríire tí gbogbo èèyàn ń pè ní bàbá gbógunmi bàbá ẹ mà káàbọ̀ sórí ètò lẹ́nì. ẹ ṣeun gan ma yóò máa ju yín ṣe. àwọn ará Àkúrẹ́ ń kọ́. àlàáfíà ni gbogbo wọn. ṣé ń bá mi tọ́jú gbogbo wọn lọ́hùn. pátápátá àwọn aráàlú bàbá mi. àlàáfíà ló wà. ẹ ṣeun. ó gbọ́ ojú tó ń wò mí lónìí ọjọ́ Sunday àṣẹ ni mo pa bí ọlọ́run ìpè àpọ́stélì Ayọ̀ Babalọ́lá ti ń bẹ ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́ gbogbo agbára tó ní kó máa lò kéré ju ògo tó gbé wáyé lọ bí hmm. o bá rí àmì iṣẹ́ nulẹ̀ gbogbo ọkàn tó ń wò mí pátá bí ọlọ́run ìpè àpọ́sítélì àbábáwọlá ti ń bẹ ní orúkọ jésù agbára tó ní kó máa lò kéré ju ògo gbé wáyé lọ bí ènìyàn bá ti ń lò kéré ju ògo tó gbé wáyé lọ ogun ńlá kan ni lónìí irú agbára yẹn ní orúkọ jésù ó yá kó ṣẹ́ wọlẹ̀ lónìí òní ọjọ́ sunday yẹn ó yá kẹrí ìyanu gbà ẹgbọ́ kí ni ìyá àti bàbá rẹ ṣe tí ègún yẹn ń ké lórí rẹ hmm. ẹ̀san yẹn ń ké lórí rẹ lónìí ẹ̀jẹ̀ jésù kó wẹ̀ kú òun bẹ̀ jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù ẹ wàá rí mi báyìí mo ṣàmì bí ọmọ tó moore nítorí pé mo moore ọlọ́run alààyè nínú ayé mi mo mọrírì ọlọ́run nínú ayé mi nítorí pé ah ó ṣe é jésù tó fìfẹ́ ńlá dá mi sí ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti fi lẹ́bùrà owó olúwa ń dànù rẹ̀ tó fìfẹ́ ńlá dá mi sí ògo ìyìn ọlá ló yẹ ọ́ mẹ́sáyà. ẹ bàbá mi ẹ ṣe kábíyèsí bàbá kí ló gbìn yín wá kí ló gbìn yín wá sórí ètò lẹ́nìí. olúwa bá mi sọ àwọn ọ̀rọ̀ ńlá kan nígbà tí mo wà lórí òkè tó ní ká ṣiṣẹ́ sí pé àwọn nǹkan tí àwọn ènìyàn ò fojú sí tó dẹ̀ ń jẹ́ ogun tó jẹ́ ọfà mo fẹ́ ṣiṣẹ́ lórí ọfà bíi méje ṣùgbọ́n ní orí ọ̀fẹ́ lónìí mo lè ṣiṣẹ́ lórí bíi mẹ́rin lónìí nọ́mbà one mo fẹ́ kọ́ fẹ́ sọ lórí òkò àjẹ́ òkò àjẹ́ kí là ń pè ní òkò àjẹ́ èyí kíní dá wà lára àwọn ọfà tí àwọn ẹ̀mí òkùnkùn máa ń sọlu ènìyàn oko àjẹkọ̀jú kékeré lọ́ba ìdúdú ni bí ayé bá ti so ènìyàn lóko yẹn òun àkọ́kọ́ tẹ́ni ẹ máa rí ni wípé a rí wípé ẹsẹ̀ òun wú bí ẹsẹ̀ yẹn bá ti wá wú àwa máa bẹ́ bí ẹsẹ̀ yẹn bá ti á tóbi ju odó lọ tí ò lè gbé mọ́ ó yàtọ̀ sí sóòkì. So oko àjẹ́ yàtọ̀ sí stroke stroke yẹn atẹ́gùn ni tàbá rí gbogbo àwọn tí stroke bá mú atẹ́gùn ni iṣẹ́ àhánsí ni gbogbo àwọn nǹkan yẹn ojú oorun ni ó yà oko àjẹ́ yàtọ̀ sí stroke oko àjẹ́ ẹsẹ̀ tó wú tí ò dùn ènìyàn ewu ẹsẹ̀ ni ẹsẹ̀ yẹn yóò wú yóò tóbi ju gbogbo àgọ́ ara lọ ènìyàn ò ní lè gbé a máa rí wípé nǹkan kan rìn kiri lára òun kó ti mọ̀ wípé ọ̀fà jẹ́ ti dé number two òun la pè ní stroke mo fẹ́ sọ nípa stroke ṣé rí stroke ní àǹfààní ó lè bá ènìyàn ní ó lè bá ènìyàn lójú ayé mi tó ti ń fọṣọ lọ́wọ́ ó lè bá ènìyàn lójú oorun a kàn rí wípé gbogbo abala ṣáìdì ẹ̀gbẹ́ kan àti ẹsẹ̀ kan àti ọwọ́ kan a rí pé gbogbo ẹ̀rọ dànù atẹ́gùn ni gbọ́ bí o bá rí àmì ṣe gbogbo ohun tó wọ̀ mí nú ilé náà ọjọ́ sunday gbogbo ẹ̀dá tó lóun fi ẹsẹ̀ òsì ta ọlọ́pàá irú ẹ̀dá bẹ́ẹ̀ ilé ó lànà gbé mi ìdí yẹn lọ́lọ́run ṣe rán mi padà sáyé nọ́mbà tó wọn fẹ́ sọ lórí ọ̀tá kí là ń pè ní ọ̀tá ọ̀tá oníyanrìn ó burú púpọ̀ bí ayé bá sọ̀yàn ní ọ̀tá oníyanrìn bí ènìyàn bá lu ẹni ògùn sí ó di egbò àdá jiná ọ̀tá oníyanrìn burú púpọ̀ kí là ń pè ní ọ̀tá oníyanrìn bí ayé bá sọ ènìyàn ojú òun láyé tó ti fi ń kọlu ènìyàn á dàbí wípé wọn domi gbóná síyàn lára àwa sú ojú ibi tí wọ́n bá fi sọ̀yàn yẹn ibẹ̀ yẹn wá sú bíi pé wọ́n domi gbóná sí yàn lára ọ̀tá oníyàn ìbúkú púpọ̀ tó bá ti sú yẹn bíi wípé omi gbóná wà lára ènìyàn tó bá tilẹ̀ mú píìnì tó ta ibẹ̀ kúrò bẹ́ẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ ni pé omi tó fọ́ yẹn omi yẹn tó bá tilẹ̀ kan bọ́ọ̀lì tó kù ó di egbò àdá àjìná nìyẹn ẹnikẹ́ni ò gbúdọ̀ lo oògùn sí ọ̀tá oníyanrìn kò gbọ́rọ̀ sí tù o ò lè lo ẹni oògùn kankan sí bí o bá ti lo oògùn sí ó di egbò àdá àjìná gbogbo ẹ̀ lọ́lúwa ní kí n wá ṣe lórí ètò lónìí ó pín sí méje ṣùgbọ́n mo fẹ́ sọ mẹ́ mẹ́rin nínú ẹ̀ nọ́mbà four òun ni ọ̀tá ẹlẹ́lẹ́dẹ̀ ìyẹn bí atarodo ló ṣe máa rí yóò pọ̀n bí atarodo ni ìyẹn mà burú púpọ̀ o ọ̀tá ẹlẹ́lẹ́dẹ̀ tí ayé bá fi sọ ènìyàn ó máa ń rìn kiri bí àgọ́ ara ni bí aràn ló ṣe máa ń ṣe irú ẹ̀dá yẹn lè sùn tílé òfin mọ́ yóò máa sunkún ni tí wọ́n bá sọlu ọmọ kékeré tàbí wọ́n sọlu àgbàlagbà àgọ́ yẹn yóò máa gbóná àmọ́ àrígbó wọn ò lè sùn ibi àwa pọ́n bí àtàrodo àwa àrígbó pọ́n àwa aráàlú bí egbò tó ti pẹ́ wọ́n gbé arábìnrin kan wá sórí òkè bandage tí wọ́n fi di egbò ẹsẹ̀ abẹ́ tóbi mẹ́jọ sí mẹ́sàn-án ó ní dáàdì òun kàn rí pé ibẹ̀ yẹn ó dàbí kó sú òun dẹ̀ lọ lògùn sí ibi tí wàhálà ti dé bá nìyẹn òun ni ọlọ́run ṣe gbé mọ́gàmọ́sù jáde ìtúsílẹ̀ pátápátá òní bó tọ́bì kò sùn yìí program tó sùn twenty nine thirty thirty one ìtúsílẹ̀ ayé lè ta iṣẹ́ èèyàn lọ́fà o ti ń ṣiṣẹ́ o ti ń lọ dáadáa o ti ní owó lọ́wọ́ o ti kọ́lé o ti ní mọ́tò wà kankan náà irú pé iṣẹ́ yẹn á kú lójijì ayé lè ta ìrìnàjò èèyàn lọ́fà ó lè ta ìgbéyàwó lọ́fà kò sí ní táyọ̀ lè ta lọ́fà ìdí yẹn lọ́lọ́run ṣe deliverance ni tó ṣùí lọ́lọ́wà ṣe sọ fún mi nìyẹn wá sí program orí òkè yìí tí tó ṣùí twenty nine tí ń ṣe ọjọ́ wẹ́nẹ̀sì ọ̀sẹ̀ tí a twenty nine thirty thirty one ọ̀sán mẹ́ta òru mẹ́ta wà nínú àwọn ọjọ́ mẹ́ta wọ́n bá mi lórí òkè deliverance ní tẹ́lẹ̀ yìí gbogbo ogun tó ti pẹ́ nínú ẹ̀ o ò lè gbé lọ sí hospital ó tarábìnrin kan ní ọ̀fà ó dàbí ewo ọ̀fà yẹn máa dàbí ewo ni ọ̀fà ó yàtọ̀ sí ọ̀tá ó yàtọ̀ sí ọ̀tá oníyanrìn ó yàtọ̀ sí ọ̀tá ẹlẹ́lẹ́dẹ̀ ṣé a rí ọ̀fà bí ewo ni kò ní ní o á ní ojú ṣùgbọ́n kò ní tú èmi tó bá tú àwọn nǹkan tí ò dání ó máa jáde nínú ẹ̀ arábìnrin mẹ́lọ suffocation mo lè gbúdọ̀ lọ suffocation ẹ̀ má lọ láti lọ suffocation ẹ̀ bí wọ́n ṣe gbé ọ̀bẹ lé báyìí wípé láti suffocation báyìí ẹ̀jẹ̀ jáde létí ẹ̀jẹ̀ jáde lẹ́nu ẹ̀ bóyá ìfàyè sílẹ̀ nìyẹn ìtorí náà wọn kì í suffocation ọ̀fà iṣẹ́ wòlíì nìyẹn máa ẹni ogun ó wà ní stroke ni ogun kan kọlù ọ́ ó kọlu ogun látọjú oorun wá oúnjẹ ojú oorun ni ìbálòpọ̀ ojú oorun ni èmi ò fẹ́ mọ bó ṣe rí wá rí jésù lórí òkè ó dẹ̀ mọ̀ pé rere ni ọlọ́run. olúwa ṣeun dádì tábà tiẹ̀ ń bọ̀ lórí òkè fún ìpàdé twenty nine thirty thirty one yìí ǹjẹ́ ó ní nǹkan kan tó yẹ ká mú wá bí òróró omi àbí. ṣé rí lórí anointing oil yẹn olúwa ti pèsè gbogbo ẹlẹ́sìn orí òkè gbogbo anointing oil tó sọ pé ó ní ìdí yẹn ọlọ́gán tẹ̀ ti ṣe nípa omi omi wà lórí òkè mú kẹ́gì dání wàá gbómi lọ gbogbo ènìyàn tó ń bọ̀ ní bógàmù tó ṣù yìí mo máa ń wí lórí ètò yìí máa mú ìgbàgbọ́ rẹ bọ̀ máa pè mí lórí fóònù pé dáàdi ẹ gbàdúrà oníṣòkì nílé dáàdi ẹ jọ gbàdúrà kò sí solution lórí fóònù fún ẹ mo wá rí mi lórí òkè jẹ́ ká jọ arákùnrin kan wá látàbújá kò sí tí wòlíì ò lè lò olùwàkọ̀ sọ pé fọwọ́ kan ìwọ orí mi máa padà sábújá ohun tó fẹ́ lọ gbà tí ò bá ti rí bẹ̀mí ò ń ṣe wòlíì mọ́ kò sí tí wòlíì ò lè lò wá rí mi lórí òkè solution ni fún ẹ ọ̀rọ̀ tèmi ò ń ṣe orí fóònù gbogbo ènìyàn lónìí ọjọ́ sunday orí òkè ni kò ti wá rí mi bí n bá ti délùú àkúrẹ́ lọ́la monday wá rí mi ní orí òkè ọjọ́ ti wẹ́ẹ̀sẹ̀ program yẹn máa bẹ̀rẹ̀ twenty nine thirty thirty one ni program yẹn títọ́sù èmi gan ti máa wà ní marathon ó jù máa lágbára púpọ̀ deliverance ni hmm. gbogbo ogun tó ti ń jà ọ́ ogun ilé bàbá tó ti ń jà ọ́ tójú ọ máa padà sábúlé bàbá rẹ̀ ogun yẹn ó ṣẹ́ mo ṣe rí nìyẹn ẹ wá rí mi lórí òkè. jésù ẹ ṣeun dádì ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ǹjẹ́ ó ní nọ́mbà tí àwọn èèyàn lè pè yín sí àbí báwọn èèyàn àwọn tó ń wò yín fún ìgbà àkọ́kọ́ wọ́n ṣe lè dé orí òkè. mi ò sí ní ìlú Oǹdó gbogbo ènìyàn ìlú Àkúrẹ́ ìlú àǹtí Lára Olúbọ̀ ni mo wà gbogbo ènìyàn tó ń bọ̀. ní ìlú mi òkúrẹ́ olóyè mẹ́kùn. ọ̀nà tó lọ sí ọ̀nà Adó ibẹ̀ ni mo wà jẹ̀gẹ̀lẹ́ ní ẹ bá ti ń bọ̀ ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero eight zero thirty eight twenty eight three four two nine zero eight zero thirty eight twenty eight three four two nine a lè jọ sọ lórí facebook wòlíì samuel ọmọ jésù ọ kẹtẹ bàbá gbógun mi nínú kan méjèèjì ẹ lò yẹn wòlíì samuel ọmọ jésù ọ kẹtẹ bàbá gbógun mi a jọ sọ lórí facebook.